Mm-hmm. ẹni yá padà di ẹni ẹ̀yìn níjọ̀gbọ́dà kíámà. yóò hùmàdù fi àwọn akébèké. ẹni ọ̀ ní padà wá ju ká bá mọ̀sá ni fún wọ́n dẹ̀ wí fún mi tó. yóò hùmàdù fi àwọn akébèké. tó bá wà láyé a máa jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọ̀la àtàwọn àlékà rẹ̀. yóò hùmàdù fi àwọn akébèké. tó bá fi jẹ́ inú sáré a tún máa jẹ́ ní àpọ́nlé tí wọ́n máa tí sáré tún máa rọrùn fún ìgbésí ayé lọ. yóò hùmàdù fi àwọn akébèké. tó gbà orí yìí tó yà wọ́n máa wà lìjánà lọ. wàyà kí fi ṣàrùmánì hànú wàmánì àzú. ويكفي شر من هانوا ومن عزوا ọlọ́run yẹn máa wá tó kúrò níbi gbogbo aburú gbogbo ẹni tí bá ń pẹ̀gàn tí ń lara rẹ̀ ويكفي شر من عزوا ومن هانوا. àṣírí tó ń bẹ mi kéèyàn mọ ọlọ́run nìyẹn. ومن أراد الآخرة وسعى لها سعيها. وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ọlọ́run bá jẹ́ káwọn pẹ́ tó bá jẹ́ pálẹ̀ kìí àmọ̀ lòun wá ọ̀run ló fẹ́ ní ó kàn rí pé ayé tọ̀ ìyí tó bá ṣe ṣe inú rẹ̀ ká ṣe èyí tó bá dẹ̀ ṣe ṣe ká pátì èèyàn tó lé lánàá náà tó rí nǹkan bá nú ẹ̀ ọ̀kún kó lọ bẹ̀ kan. ọ̀la ìkà ọlọ́run náà ká tó bá rí báyìí. kánà sáyọ̀hún máa ṣe rọ. àwọn làwọn tó yẹ pé ìlàkàkà wọn ìgbòkègbodò wọn mọ̀ṣíkù rọ̀ ohun tó dáa ni o ohun tó máa ní ọpẹ́ lẹ́yìn ni o ohun tó máa lóríyìn dáadáa ni o. mashkura. àbí ọlọ́run bá kó jọ ọ́ kó jẹ́ kó yẹ pé ohun tó máa mú múlẹ̀mí wa náà ni ẹ̀sìn tiẹ̀ kó tó máa pàtàkì jù lẹ́mí wa náà níbi tá a fẹ́ lọ dé sí kó má jẹ́ kí ba ọ̀run jẹ́ mọ́ wa lọ́wọ́. wa káàbọ̀ sí wa ti tòní. peter wọn náà ni kan gbòógì ilé tí ànábì sọlọ sọláń tọlọ ní kò fi kọ́ àwọn sàhábà látàrí irú ẹ̀kọ́ wo ló yẹ kí wọ́n ní pẹ̀lú rẹ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n bá wá ànábì lọ́lé sọlọ́láhu alayhi wa sallam nígbà tí wọ́n bá fẹ́ rí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí tí wọ́n fẹ́ kó bá wọn yanjú àlámàrí kan nínú àlámàrí ayé wọn torí pé nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí ọlọ́run bá kó fún ànábì sallallahu alaihi wasallam wọn náà ní pé òun gangan ó níbi tí àwọn sàhábà tí wọ́n máa ń ṣẹ́rí padà wá nínú àlámọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni àbí ọ̀rọ̀ ilé wọn ni láàrin lọ́kọláya ni àbí ọ̀rọ̀ owó wọn ni àti gbogbo nǹkan yóò tí wọ́n dáwọ́lé tí wọ́n ń ṣe tó bá ti fẹ́ dàrú ìgbà tó fẹ́ dàrú ó fẹ́ yẹgẹ́ gbogbo wọn rọ padà wá bá ànábì sallallahu alaihi ó dàrú agbede o kí ni ìyànjú sí lẹ́yìn ntànà mi bá ti wá fi bá wọn yanjú rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti máa ń juwọ́ lẹ̀ wọ́n tún máa ń ní ìròrí míì wọ́n tún máa ń ní ọ̀rọ̀ míì tí wọ́n máa ń sọ lórí ẹ̀ mọ́ anábì ti sọ̀rọ̀ ni sallallahu alaihi wasallam gbogbo wọn máa ń dákẹ́ ni kò dàbí bó ṣe rí lónìí olùmẹ̀sìn ló yẹ kó jẹ́ adéyanjú sí gbogbo ìpèníjà yóò tó bá dé bá àwùjọ kódà lọ́dọ̀ àwọn ọlọ́ba lọ́ba àfáà ní bàbá ọba bá a ṣe gbọ́ látàná dè ní gómìnà lọ́dọ̀ gbogbo wọn náà gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ mọ ike olùmẹ̀sìn òun gangan lẹni tí àwọn máa kó ìṣòro ìyanjú tó sí ìṣòro yẹn lọ́ba ẹ bá wa wá kí la lè ṣe wa ẹ là wá lọ́yẹ̀ ẹ ti wá gbogbo ẹ ti wá sórí kodò ó ti wáá di ní sẹ́ pé àwọn olùmẹ̀sìn tó bá pè wọ́n sí òde táwọn ìjọba bá pè wọ́n kọ́ wá ṣe wáàsí fáwọn wọn kàn máa yin ìjọba máa kàn ìjọba lé wọn ń lè ṣe wáàsí kan sòótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wọn. wọn lọ tán káwọn yẹn jókòó sọ́fíìsì kan tó máa tòrò fún mi wá pe àwọn special adviser tí wọ́n pé àbòtí ah, ẹ̀jẹ̀ wá fún eléyìí fún wa ẹgbọ́n kan ti kọ́ làtà ti sọ. àwọn àfáà tí wọ́n tún ọjọ́ tẹ́lẹ̀ tán láwọn lọ́n sàrò kúránì kalẹ̀ fún wọn kọ́ máa sọ wọn ẹ̀yin ò ẹgbọ́n tẹ́ni tá a pè tó wá ṣe lẹ́kṣọ̀ fún wa sọ wọ́n nílé ìta ń ṣe yóò dáa wọ́n ní bá ṣe ń ṣe ní nàìjíríà wọ́n ní kò bójú mu wọ́n nílé ìta ń náwó sí wọ́n ní kò da kò bẹ́sẹ̀ mu wọ́n náà wèrè ìta ń gbẹ́ káàkiri ìbínú ọlọ́run ni wọ́n ní bá ṣe ń fowó gbé orin lárugẹ àtijọ́ wọ́n ní kò da àwọn wa máa wọ́n náà mọ̀ tí wọ́n pèrègede jùlọ lẹ́nu ẹ̀kọ́ ló yẹ ká máa fún ní ìwúrí ká máa fún ọ lówó fún ọ nílé fún ọ ní mọ́tò ẹ jẹ́ ká máa olùmẹ̀sìn olóyẹ̀kọ́ lọ ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn èèyàn ńláńláńláńláńláńlá kẹ́rù bá wọn kí wàá rèrè dé bá wọn. bá olùmẹ̀sìn tòní wọ́n ti tara wọn lọ́pọ̀ o èló ni wọ́n ń gbé fún yín èló lẹ̀ ń gbà kí lẹ ní tẹ̀rù pé ní tán ẹjá tòdodo ọ̀rọ̀ fáwọn èèyàn àwọn olóyè àwọn olóyè tẹ tẹ kójọ náà sínú ẹ̀sìn ṣe é padà ń rí pàdánwò ni wọ́n báyìí wàláhì àdánwò ni wọ́n àdánwò náà ni wọ́n dẹ̀ máa jẹ́ kì í ṣe pè nítorí pàníyàn tẹ́yìn náà fi àpáǹtì wọn kì í ṣe bí wọ́n ṣe sin lọ́hùn sí wọ́n ṣe sin lọ́hùn sí kọ́ kọ́lá bí wọ́n sin lọ́hùn dáadáa pàápàá àkí ń fún lóyè nínú mọ́sálásí torí pé tá a bá ti gbé òyìnbó lọ́wọ́ àti bá dáadáa rẹ̀ tó ń ṣe jẹ́ olúmọ ń náwó gan olúmọ ń súnmọ́ sáláṣí ṣe gan awátorí rẹ̀ wá fún lóye tó bá fi lọ̀yàn kò yẹ kéèyàn pàápàá gbà á á ń bèlè ẹni tá àmọ́ bí wákàtí márùn rẹ̀ ṣe rí á ẹni tí fatiha rẹ̀ ò yanjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwa jù lóye wá gboyè tán wá dọba mọ́ àwọn afọ àwọn tí ẹ kí wọ́n jókòó ká máa ṣe wáàsí fún kọ́ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́ padà lọ túnlé wọn tò kọ́ lọ tún ayé àwọn ọmọ àtàwọn ìyàwó wọn ṣe kọ́ lọ mójútó ń bolówó tí ń wọlé fún wọn sọ́nà tó tọ́ nàbọ́nà tí ò tọ́ àwọn tí wá gba oyè àwọn àfáà tí wá jẹ́ dodo òdodo wà lè tẹnu wọn jáde mọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú Islam rèé àwọn ẹni tàná bọ́lá ṣe pọ̀ tó bọ́rọ̀ ṣe pọ̀ tó. ìnálékì rọ́ọ̀mà wà ìdọ̀kọ́ tí màá ń ṣàtúnhàn. àwọn ẹni àpọ́nlé bó tilẹ̀ hàn kí ìjẹ̀mú kó fún wọn tó. ìnálékì rọ́ọ̀mà. bó tilẹ̀ hàn kí ebi máa pa wọn tó. Innal kirama. Àwọn ẹni ọ̀wọ́ ẹni dáadáa olùjọ́sìn lọ́lọ́. Wọ́n yóò dọ́ ọkọ̀ tí máa ń ṣàtún hàn. Àwọn ẹni ọlọ́run tàná bó tilẹ̀ wù kí àti náà ti lò kó má rọgbọ tó fún wọn. Tàmá ti fàdí ìlàtún hàn. N tá pè ní ọlá ara wọn, iyì ara wọn, àlùkùránì tó wà lọ́wọ́ wọn yẹn, ó jọ lójú ju gbogbo. Wọ́n lé àṣìlógọ́lá bọ̀. dàmàtì fadilatu wal aslu gàláàbù. wàláì ipò pẹ̀sidẹ́ǹsì kò ní jọ wọn lójú. ìnálékè rọ́mà. ọkọ̀ bẹ̀ǹkù bẹ̀ǹkù táwọn ọlọ́lá ń gbé kiri kò ní wù kò ní wù wọn lórí. ilé tí wọ́n kọ́ kò ní pàtàkì lẹ́nu wọn tálùkùrá ní wà lọ́wọ́. màá kà máa fojú wo ni pé kí ni. pangolo ni àwọn kan lóru rẹ̀ lánàá. nàìjíríkì rọ́ọ̀mà. ọkọ̀ tí wọ́n ṣùrùbọ̀ lánàá tí wọ́n ń pariwo fúlẹ̀ tó ní lórí òǹdà lẹ́nu. nàìjíríkì rọ́ọ̀mà. wọ́n ti padà fi ń kó. wọ́n ọ̀dọ́ ọkọ̀ tí mà ń ṣàtúnhún. kò ní rí bákan lẹ́mí wọn débi tó fi máa wá àfẹ́ tí ìmọ̀ ni wọn. dáàbà ti fàdí ìlàtọ̀ wàlásìlọ́gàlábọ̀. دامت فضيلتهم والأصل غلاب eré ní tá à ń fẹ́ lọ́dọ̀ gbogbo ẹni tó bá jólù pèpè sẹ́sìn lónìí gbẹ̀yà ìmọ̀ kákàkiri ayé ẹjá kọ́ṣe ànábì sallallahu alaihi wasallam àwọn bí tóórè lánàá àwọn ní ẹ̀kọ́ tá gbọ bá ń wọn yìí lára náà ni pé bó ṣe lè ń tó kì kì í ṣe olùmẹ̀sìn gbọ́dọ̀ máa ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ ọlọ́lá ọlọ́lá ló gbọ́dọ̀ máa lọ́bì pé mo fẹ́ mọ ustaz yẹn mo fẹ́ mọ sheikh yẹn mo fẹ́ mọ afa yẹn mo fẹ́ mọ imam yẹn mo fẹ́ mìtì wọn tọ́lọ́lá mi bá dá náwó kalẹ̀ lónìí wàláhì àwọn afa tí ó pè wọ́n á dẹ̀ jókòó síbẹ̀ rẹpẹtẹ rádaràda lẹ́ ń bá ká afa tí ó pè kò pè wọ́n tọ́lá bẹ́ẹ̀ lómi bá bímọ gbogbo àwọn tí ò yọ ọmọ fún láwọn afá ádà àwọn ọkọ̀ ìgbàgbé náà ni àwọn ànípítà àbá wá ẹ̀lẹ̀ bínú Allahu akbar ọkàn yìí fò ní àwọn surprise yìí ah àdáwọ̀ dé àwọn afá surprise birthday fólówó àwọn akọmọ kí ó lẹ́yìn wọ́n ti mọjọ́ òbí rẹ̀ àwọn débẹ̀ àwọn abẹ́rẹ̀ sí ṣàdúrà la ilaha illallah èyí tí ẹkẹ sọ fún ló pín kílẹ̀ celebrate ńgbẹ̀lẹ̀ tírì ẹ̀yìn lẹ́tí wá kóra yín lọ torí èlò èlò wà máa ń rúsí kọlẹ̀ kọ̀nà àtàṣà òun fàyà háyà. gbogbo ẹ̀ńtọ́lọ̀ ń bá fún láyọ̀ ọkàn. ومن رزق لقناعة سوف يحيا وقنطلهم باكتوني تلون لاي من رزق لقناعة سوف يحيا وقنطلهم باجاكي توني جولو جوكو ماري كويس الحمد لله شبيه ناني مليلي ومن رزق لقناعة سوف يحيا ẹlà kí èsì rẹ̀ yẹn bẹ́ẹ̀. sáwọ́fà yá háyà. ẹni yẹn padà lu àwọn ìṣẹ̀mí kan. azizan nafusi hurra ọ̀dà. زيادة عزيز النفس حرا ذا زيادة ẹ̀rẹ́fẹ́ ni yá ló ṣe mí ẹni àpọ́nlé àwọn èèyàn pàápàá máa olówó pàápàá pọ́nlé. عزيز النفس tó kò wọ rẹ̀ ńlẹ̀. حرا ẹ̀ ní mọ̀gbà tó ní àtìgbà tí ò ní. ذا زيادة. ẹ̀gbọ́n gbàtà náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé tali ẹni tó bá ń fẹ́ kí àwọn èèyàn fẹ́ràn tó dẹ̀ tó ń fẹ́ kọ́lọ̀ òun fẹ́ràn òní ìzìhàdì fi dúníyà يحبك الله واذهب في ما عند الناس يحبك الناس أما بنو فقال وفرن وتفكا وين لا ينا تبات ينا أوني مو أيني بنتي ما ويما يا هذه من الدنيا ẹ̀sìn ni kò gbé sẹ́mi kò gbé. yòókìbù kí a lọ ọ̀hún. wọ́n rí pé ọlọ́run afẹ́ràn rẹ̀. wọ́n sì láti fi mà ní ìdáná sí yòókì. wọ́n sì láti fi mà ní ìdáná. yòókìbù kí a náà sùn. owó látó wà lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ kó fẹjú mọ́ ẹ̀. ọ̀sẹ̀ á di fi mà ní. àpò àwọn àpàrà lé àwọn olówó. gbogbo jọ mọ ọkọ ló gbọ́dọ̀ mọlé wọn tí kì bá ṣe fún wọn nínáwó ṣe. wàzàdì fi máa ń dáná sí yóò lè bó kánná. ó wá yọ sílé jọ mọ lójijì pé mo ní kí wá kí ń ràn ní mo ní kí n dọ́dọ̀ ní wíkẹ̀ndì yìí ní kó tó jọ mẹ́ta ọlọ́jà rí pẹ́ gbọ́ntọ́nà ti fi yóò ní bàjẹ́ pẹ̀lú àná ọlọ́run ọlá tóbi ọlọ́run ọlá jẹ́ <laughs> ó wá wọ̀ pé àdúrà yóò ṣáà ní jáwọ́ lásán kó wá kúrò kí kó má yọ àpò mi. Ah, Wàmán rúzi kọ́ ní kọ̀ọ̀nà ọjọ́zà òfàyà háyà. Tó kò já síbi tó wà. Àzíza náà fún sí ṣúràn dà sí yádá. Wọ́n bímọ pé kó wà ẹ̀ṣẹ̀ máa bèèrè pé júwe lé yín o. Àzíza náà fún sí ṣúràn dà sí yádá. Kí wọ́n nínáwó ṣe kọ́ ṣẹ̀ṣẹ̀ máa júwe lé wọn fún ẹ. Kọ́dà kó ti lọ nígbà tán bímọ ìtàn gbígbẹ̀yìn bí kọ́ tún wá tún mí ibi kó tún ọ̀nà yẹn ò yé mi símọ́ o torí pé jọ́ ẹ̀ ló ti dé bẹ́ẹ̀ gbẹ̀yìn. ẹ̀sẹ̀ǹd àdírẹ́sì o àṣẹ bẹ́ẹ̀ náà lẹ́wọ́ bá kó ètò lọ àtìmí ìyá máàpù àdírẹ́sì lé. wọ́n mẹ́rin rọ̀sì kọ̀lẹ̀kọ̀ àtẹ̀sẹ̀ ń fàyà àyà. wàláhì iyẹ̀dẹ̀ yẹn nìyẹn. àzìzà náà bùsì rúra ń yáda wà máa wà máa ń kọ̀ zẹ̀lílánà fún sí máa sí ló bá lè rọ́dá. kíyàn wà kọjá pẹ́ni tí ò yó ṣùgbọ́n tí bí ò pa táwọn yóò dẹ̀ nímọ̀ lójú rẹ̀ pé bí ń pa àbí kò yó àbó ti yó jù ó sì yẹ kí èèyàn rí nìyẹn. wà á máa ń tó pa jó lójú kòkòrò. wà á máa ń kọ́ di àṣà fi tọ́mọ̀ ṣayẹ́ bí kọ́. ẹ tó bá fẹ́ ah, mo dẹ̀ láìkí eh, bàbá ọlọ́njà rí pé irú aṣọ tẹ̀ wọ̀ káwọn náà Ṣájọ́ ọ̀pá máa nù fi gé nǹkan sọ́nù. Wọ́n máa ń ah, kọ́ dẹ̀ àáṣà. Kẹ́mi wọlé ogun bàbá. Wọ́n máa ń kọ́ dẹ̀ àáṣà. Allahu akbar. Kí ìtọ́mọ̀ ẹ̀ǹsà yẹ bí kọ́. A ní a sọ fún ni pé ìyàwó yìí ò ní pẹ́ bímọ ta. <laughs> Kọ́lọ́nkó kọ́lọ́njà rí pẹ́. A ní a fún yàrá ni. Ìyàwó tiẹ̀ ló ń sọ. Ó wá ń solówó torí pé kí nǹkan bá yọ. Oṣù kẹsàn-án náà ni àtiwáyé báyìí sáà.

kò gbọ́dọ̀ jẹ́ pé òun retí pé lágbájá ń gbé bọ̀ làkàṣègbè máa tún ṣe transfer kí ni yóò ti wọlé tó àwọn gbọ́dọ̀ nípa lẹ̀ mọ́ kalẹ̀ ọmọ rẹ tó wà nílé ìwé wọn náà ti gbọ́dọ̀ gbogbo ṣé wọ́n zù lọ́tún lọ́sẹ̀ lọ́nà halali tó wọ́n fi máa wọlé ó gbọ́dọ̀ dúró dé wọ́n ń gbé bọ̀ ẹni tó wá ń lò ṣẹ́ ní pọ́n ṣojú kòkòrò oorun kan rẹ̀ lọ́dọ̀ ẹ̀ nìkan. ṣàyẹ́ bí kọ́ ọ́. olómọ wa fira rẹ̀ sínú wàhálà. zẹ̀lí lànà fúsì màsílù balẹ̀ ọ̀dà. olómọ máa mú àkòwé káàkiri ilé olówó. ṣàyẹ́ bí kọ́ ọ́. olómọ máa mú àyìnfẹ́ sọlọ́ fún wọn ní àwọ́ọ̀dù. wà máa ń kọ́ dẹ̀ ọ̀ṣà. olómọ máa há òye lé wọn lọ́wọ́. wà máa ń kọ́ dẹ̀ ọ̀ṣà lílànà fún sí máa sílò bá lè rọ. ẹ má jà wọ́ra wá lẹ̀ fáwọn olówó kẹ́nu wa bá ká wọn kí wà sí wa bá wọ̀ wọ́n létí kábà lè rí ohun tó bàjẹ́ tó pọ̀ lára wọn tún ṣe kábà lè sọ fún àwọn ọmọ wọn tí wọ́n wà kíta pélé yóò bá tọ́lọ́wọ́n ọba mu ká bá wọn sọ ká sọ fún ọpá ọmọ wọn tí ò kírun tí wọn ò mùsùlùmí báwo náà ṣe fẹ́ sọ̀rọ̀ wọn lálẹ́ kíyámà kálẹ̀ sọ fún ọ pé ìyàwó wọn bóra kálẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo attachment táwọn obìnrin wọn ń ṣe yóò bá tọ́lọ́run mu ẹjá dúró tọ́lọ́run tọ́lọ́run bá tó wa. rọ̀ẹ́ tolí kọ́nà àtà rọ̀ásàlẹ̀ kìnnà. àmọ́ lọ́sùn ló mú wa rí pé ìtẹ́lọ́rùn ológun gangan ní pẹpẹ ọ̀rọ̀. sèmítù bíi adíyálì náà mùtàmásíkì o lèmi náà wá fi ṣagbára tí mo wọ̀ sọ́nù pé jẹ́ ìyá ayọ̀ ọkàn. fàlàdà yàrá ní alábàbí. olówó kan lérí mi kí wọ́n á dúró lẹ́nu ọ̀nà ilé rẹ̀ kí wọ́n á gbálẹ̀ kókókókó ẹjọ́ àwọn ṣì fìlà bèèrè ní. fàlàdà yàrá ní alábàbí. àti ọba yìí báyìí tí mi kò sí tí mo fẹ́ lọ ṣe. alábàbí. ẹ kò pọ́n ni ilé kò pọ́n làáfà lé. wàlàdà yàrá ní bí himu hami. bọ̀dẹ̀ ní ni kí mo wá text message sọ kí mo wá request látọ̀dọ̀ ni. ni mo fẹ́ dọ́lọ́rọ̀ bílíọ̀nù àlàyé ń pè mí pẹ̀lú àìní nǹkan lọ́wọ́. fàṣírùtù gàníyàwó bílà dìrì hàn mi. àwọn èèyàn wá rò kó bí àwọn ti mílíọ̀nù àní ní ọ̀dọ̀ wọn kó mo yáyọ̀ kan yìí. fàṣírùtù gàníyàwó bílà dìrì hàn mi. kọ́dà mi kéré pé yàn ní gbéraga ni kò mọ̀ pé ìtẹ́lọ́rùn ni. àmúrú àlànà ṣe bí halẹ̀ màlíkì. eléyìí náà ni mo fẹ́ ká ó nǹkan tí kì í máa sábà rọrùn ní ṣùgbọ́n tí èèyàn bá lè kóra rẹ̀ ní ìjánu tó lè ṣe ẹni náà máa kórè rẹ̀ o. ibi tá a tún ti máa bá wà sí wa tẹ̀síwájú lónìí nínú sura wa tá à ń kà lọ suratul Hujurat onibi tọ́lọ̀ tún ti kọ́ àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ ńlá kan. yà á ayúhálẹ̀bí iná àmàlú. ǹjẹ́ akun fásikun bínabá. ǹjẹ́ akun fásikun hmm, bínabá ìfàtàbà ìjẹnu. ọ̀rọ̀ ńlá rèé. yà á ayúhálẹ̀bí iná àmàlú. ọ̀kan lára ń tó da ilé ayé rú nírèé ọ̀kan lára ń tó ti dàárín ìgbéyàwó rú rèé ọ̀kan lára ń tó ti dánu mọ́sálásí rú rèé ọ̀kan lára ń tó ti da àdúgbò rú rèé ọ̀kan lára ń tó ti da odindi odindi ìlú rú tó ti fọ́ odindi ẹgbẹ́ tó ti fọ́ odindi ẹbí onítàfẹ́ sọ́lé nìyí. إن جاءكم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا tẹ́nìkan bá wá bá yín. ìjà kan bá ṣe kan. kan bá wá bá yín. ìjà kan bá tí ń túdà kan bá wá bá yín. ìjà akọ̀ǹfàṣe kan. tí fọ́mátì kan bá wá bá yín tó wá fún yín information. ìjà akọ̀ǹfàṣe kan. tí ṣọbọlé yọ kíkan bá wá bá yín. ìjà akọ̀ǹfàṣe kan. tí kí olófòfò kan bá wá bá yín tó wá sọ̀rọ̀ fún yín. ìjà akọ̀ǹfàṣe kan bí nàbà ẹ̀. wọ́n fún yín ní ìrọ̀ kan kankan fún yín nípa ẹnìkan iná bá wá fún yín ní ìró nípa èèyàn kan ah, wọ́n ní kí n sọ fún yín ẹ tọ́jú ẹ̀ o ẹ má lẹ gbọ́ lẹ́nu mi o ẹ má jẹ́ kọ́ mọ̀ pé èmi ni mo sọ fún yín o. subhanallah ó tún wá fún ẹ ní ìró tuntun kan wọ́n náà wá lísìn ẹ̀. Allah Akum fasikum bi naba'in fatabayyanu. Ẹ má lẹ gbọ́ lẹ́nu mi o kí ẹ máa lè kí pẹ̀fẹ́tìrìtì yìí nǹkan náà padà. ṣé ṣé ẹ promise mi pé ẹ ní sọ pé mi ni mo sọ kí ni kí ni nǹkan tó fẹ́ sọ àníkẹ́ promise ẹ̀dẹ̀ ọ̀pẹ́ ìdíyàn máa ń fẹ́ gbọ́ ohun tí ò tí ì gbọ́ tó ti tọ́ ti ń sọ fún kí wọ́n fẹ́ sọ fún gbogbo ẹ̀díyàn ló máa ń fẹ́ gbọ́ pé kí nìkan náà ná lágbájá ni mo wá sọ o ẹ̀bílì gbé lágbájá àti làkàṣe gbé wọ́n ti sẹ́yìn fúnra wọn. ẹ̀yìn kan ó sì wá ní kí sí ìwò yẹn ẹ wò Allahu akbar Allah bá ní tí àwọn bá wá fún ẹ lérò nípa ẹnìkan. ìjà gbogbo irú ìró yóò nǹkan wá sọ fún ẹ nípa èèyàn wọn lágbájá ó sọ̀rọ̀ yín bí báyìí lánàá ó ní olè ní ó ní mọ́tò tẹ́ ń gùn yẹn ó ní ṣe lẹ ta ilẹ̀ bí tẹ̀lọ fowó ẹ̀rá ó bà ń jẹ ẹ wò ó ẹ ṣọ́ra o inú ẹ̀dá jiyàn òun ẹ̀yìn dẹ̀ close mọ́tẹ́yìn àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de kò láìkí yín bó ṣe wà yẹn o ẹ̀wọ̀n pẹ́ni wá sọ̀rọ̀ ẹ̀ fún èèyàn tó wá sọ̀rọ̀ rẹ̀ fún èèyàn yẹn o lè le kéèyàn ní ẹni nífẹ̀ẹ́ ni náà tó bó ṣe lè kéèyàn trust ẹ̀ tó tẹ́lẹ̀ ẹ̀mí ìyá kọ́kọ́ mì gbìgbìgbìgbì ẹ̀ẹ́n á ó ti sọ bẹ́ẹ̀. allah akbar ó ti ba ẹ̀mí ẹni yẹn jẹ́ sẹ́ni tó wá sọ̀rọ̀ rẹ̀ ó sì ti wá kóòdì ẹ̀ pé sọ fún ẹ má kó pé o bọ̀tẹ́ máa ṣọ ẹ yín ẹ má máa finú hàn ẹ má kó bí tẹ́ ẹ ti Eh, but ó tọ́ ní ẹtí gbà tí mo talẹ̀ ni mo ra eh, mọ́tò but kì í ṣe lẹ́bí ni mo ta ah, eh, ṣé mo mọ̀ pẹ́ talẹ̀ ṣé mo mọ̀ ilẹ̀ ẹbí ló pe o ah, ó tẹ̀sí tó níjó nígbà ìṣìyàwó fún ọmọ ó ní ọ̀nàrẹ́bù báyìí ló ra màálù fún yín ah, rárá mo yá mọ́tò ọ̀nàrẹ́bù yẹn fi gbé màálù wa ìṣetán tí mi mọ̀ kó mọ́tò ọ̀nàrẹ́bù ló gbé màálù yẹn wálé mhm. ẹ ṣọ́ra. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا ibi tẹ́lòmíì gúdù sí níbi kó bẹ lòmíì lórúkọ jẹ́ kó dàárín àwọn èèyàn méjì rú kó gbọ́tẹ ní eku wífẹ́ yẹ kó farapamọ́ kó dẹ̀ máa túlé kó farapamọ́ kó dẹ̀ máa túlù kó farapamọ́ kó dẹ̀ máa tú orílẹ̀-èdè. kódà máa forí àwọn èèyàn méjì gbára wọn kódà tún dúró láàrin wọn kó wọn fẹ́ bá wọn parí ìjà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ọba ní sẹ́nìkan wá bá ẹ. bí nàbà wá sọ̀rọ̀ ẹ bí nàbà ìhìn. èèyàn ka ma sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láàrin ara wọn àwọn obìnrin láàrin ara wọn àwọn náà máa ń mú information lẹ̀ fún àwọn obìnrin ẹgbẹ́ wọn wọ́n máa mú information fún àwọn obìnrin wọn kọ́nà wọn lè fi pàdé yẹn sínú mọ́sálásí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà o ẹ wá wá ẹ wá nọ́fìlà ẹ wá ni pé sọ nínú ilé yàrá títa ọkọ̀ àwọn lè mọ́. àti wá pẹ́ra wọn jápàdé mọ́ọ̀sì ẹwà ni mọ́gìrì ẹwà ni àfíì. a ah, umu intruder ni kílẹ̀kílẹ̀ ni. yà á yúhà lẹ́bí náà mànú ìjà àkóńfàṣekùn bìnàbà ìfàtàbà ìjànú. wọ́n lè fẹlẹ̀ mí sáàárín nínú wọn àwọn abẹ́rẹ́ sí ṣe mítìlẹ́ lórí. àwọn abẹ́rẹ́ sí sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àwọn abẹ́rẹ́ sí plan oríṣiríṣi nípa rẹ̀. إن جاءكم فاسق بنبأ فتبينوا تواتر يا وفم báyàwó ẹ jẹ lọ́dọ̀ ẹ. bàtàbà ìjànú. fara ọlọ́run ọba ní farabalẹ̀ ṣèwádìí. bàtàbà ìjànú. wọ́n wá sọ̀rọ̀ ìyàwó lọ́dọ̀ ọkọ lẹ́jọ́ jẹ́ lọ́dọ̀ ọkọ kan ṣo ẹnìkan wá báyàwó rẹ jẹ́ létí ẹ̀ ìwọ náà wá ti bẹ̀rẹ̀ sí sọ méjì o ti sọ mẹ́ta lé bó ṣe máa ń ṣe nìyẹn bó ti pọ́nmọ jù bó ti bàjẹ́ jù bó ti dágídí jù bó ti burú jù ìgbéraga rẹ̀ pọ̀ jù. Ah. fàtàbà ìjẹnu. o kọ́kọ́ sọ pé ah, mo jẹ́rìí ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ ah, mm, ẹ má jẹ́rìí yan ẹ̀rá ẹni kẹ́ mọ ẹ má wọlé àyànjú ọ̀rọ̀ lé wa ni ẹ má lọ. ẹ ṣe máa ṣọ́ọ̀nù olófòófó ẹ ṣe sọ fọlọ fúnfún kó ṣe ẹ ṣe mà ó dàbí wípé mi ẹni tí mo lè fún yàn. mil anina mami wàhájú ríhu fama. olófòfó mílíọ̀nù nọ́mbà mi wàhálà júrí hu fàmà. àfààní pàtì kò jìnnà sí. jíbùánì nọ́mbà mi wàhálà júrí hu fàmà. àfààní má kírètì spéèsì fún má fún ní chance àti máa rọrọ ẹjọ́ rò lọ́dọ̀ ẹ̀. jíbùánì nọ́mbà mi wàhálà júrí hu fàmà. torí pé lára àwọn aburú tó máa ń sábà tún jẹ́ ìkúnlọ́wọ́ fólòfófó ni pé ó sọ tèmi ó tún padà tún dé lọ́nà tó dìde ìsọ. kìfẹ́ àníná máa ní ìwọ̀nyànjú rí hò fàmà. gbogbo obìnrin tó bá fẹ́ kẹ̀mí òun mọ́ gbogbo ọkùnrin tó bá fẹ́ kẹ̀mí òun mọ́ gbogbo bá délé tó bá fẹ́ kàlàáfíà dé bá òun lọ́kàn kó má lísìn sí wọn ni wọn pé. wọ́n ṣe júrí hó fàmà. wọ́n pé àwọn àgbàlagbà lè yorùbá ní kì í jẹ́ kí n jẹ́ kí tí ẹni di kì í jẹ́ kí inú ẹni dùn kì í jẹ́ kí tí ẹni di wọ́n ní kí n jẹ́ kí inú ẹni dùn. gíbọ̀ àní nà máa ní ìwàlẹ̀ júrí hù fámà. torí ẹ̀ má ṣòpò fi àyè lẹ̀ kí èèyàn máa wá fún ẹ ní ìró ìbànújẹ́. bàbá bálá gọ́lé máa ti hùnà ìlà mànàkọ́lì. Bàlágọ̀ lè máa kẹrù ha ilá máa ń nà kọ́ ẹ. Kò sẹ́ni tó máa ń jẹ́ kí aburú ṣẹlẹ̀ láwùjọ jẹ́ ní ti ń bí sọ bí gbọ́ yìí sọ yìí àwọn ni wọ́n yára láti dàlúrú dàdúgbò jẹ́ dírú lọ kọ́dà yára láti dàánì jọmọ́ òru torí ẹ̀ a gbọ́dọ̀ fún wọn láàyè tá fẹ́ kálàáfíà jọba tá fẹ́ kíṣọ̀ kan wà nínú ilé wa tá a bá fẹ́ kíṣọ̀ kan wà nínú jọmọ́ wa tá a bá fẹ́ kíṣọ̀ kan wà lórílẹ̀‐èdè wa tó lò fúnfún bá ti ń gbé ọ̀rọ̀ dé ẹja dá padà fún ẹja máa dójú tó lò fúnfún ẹja máa sọ fún lò fúnfún pé ah, mo ti gbọ́ bó ṣe sọ tó mo fọlọ́ ń bẹ́ẹ̀ ó máa wùn mí kọ́rọ̀ yìí tán torí kò ní wùn mí kí n lẹ́nu yẹn sínú jíjẹ́ gbọ́dọ̀ àti kíámọ̀ jẹ́ kí n pé kí n bèrè lọ́wọ́ ẹ̀ àìsí ah, pa mí pàyẹ́kẹ̀. ṣé ká ràn án lọ́wọ́ má yẹ ká filẹ̀ ṣé bó náà ṣèṣe kú síbà ló sọ̀sọ́ kú sọ́ba ìkiri tá a bá filẹ̀ bá a ti bá tiẹ̀ jẹ́ jẹ́ ká ràn án lọ́wọ́ ká sọ fún un. ẹ̀ sì já ṣe bẹ́ẹ̀ tẹ́nìkan bá mú information wá fún wa ká wá sọ fún pé n tó wá sọ yìí àfi ká pẹ́ nìyẹn ká sọ fún wọn ìyẹn lẹ́ máa fi ràn án náà lọ́wọ́ o ìyẹn àwọn àwọn àfi yọ ọ̀ràn kúrò lọ́rùn wa tá a ní máa lọ nọ́ọ̀sì tí ò dálẹ́ ní tẹlomi dìdìkudù sẹ́mi látọdún kan sẹ́yìn nípa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ẹlòmí dìdìkudù sẹ́mi láti ọdún kejì sẹ́yìn ẹlòmí ọdún kẹta sẹ́yìn ẹlòmí di ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sẹ́mi látara àgbọ́kúgbọ́ àti èròkèrò ó ti lé lọ́dún mẹ́wàá nìsín kò gbé fúrò lẹ́bi dìsín awo dẹ nsọ nji. gibu ani na mami wahajurihu fama. iwọ adé ni yẹn nìkan ló dẹ̀ máa kọ́kọ́ kúnnu yín. èyí tó dẹ̀ nínú àwọn kan náà ni pé wọ́n sọ pé. gibu O le je ó lè jẹ́ yí pé èrò burúkú. gibu ani na mami wahajurihu fama. kí ni mùsùlùmí fagídí ọkàn àti jìdìkú kí ló fi ń kí ni bẹ i máa bá ọmọdé ẹgbẹ́ rẹ lórúkọ jẹ́ torí pé wọ́n fẹ́ close náà nìyẹn kí ni túmọ̀ kó máa bá àyàwó lọ́dọ̀ rẹ kí ni tó fẹ́ gbà mí kí wọ́n máa bàjẹ́ lọ́dọ̀ ọkọ torí pé kí wọ́n bá lè dá lọ́dọ̀ ọkọ kí lè máa rí òun gẹ́gẹ́ bí ẹni tó àwọn obìnrin mìíràn tó máa ṣe rú ẹ̀ ó ní kọ́kọ́ ló wà lọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹlòmíì nínú àwọn ìyàwó á sọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ kọ́kọ́ bá lè èsì ẹ̀ ah, ẹ̀wù mo kí n ṣe mánéjì alágbájá o ah, àwọn eléyẹn fat ọ̀gá ní ẹ̀nà rẹ̀ tọkọ wá ṣe áá bẹ́ẹ̀ rẹ̀ kúnkún náà pọ́ máa ń jalè ah, ń tọ́lá tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́ máa ń wo fíìmù ọ́ sì ń wo fíìmù bọ́ ṣe wà yẹn mo sì ń wo. Ah, tó bá rí ohun tí ò dá lára ó mú tó fẹ́ pàkíyèsí torí pé o sọ òórí sọ àdẹ́fi ṣe béèrè kó kọ́ kọ́ dáhùn ẹ̀ ní general question and answer kọ́ má mọ̀ pé wọ́gọ́ ló kọ́ wa ju kó wa máa lọ ba ọkọ rẹ nínú jẹ́ kó ba lè kórìíra àyàwó. jíbi àní nà máa mi wà hàjúrí húfà máa. gbogbo ọ̀kan ló nídìí ẹ̀kọ́. bala ìlmọ̀kìrú ha ìlà máa ń láàrin ọmọ sáwọn òbí, ọmọ mi a máa ba ẹ̀gbọ́n rẹ̀ boro rẹ lórúkọ jẹ A máa sọ àìdánpá rẹ kí ya rẹ̀ balẹ̀ kórìíra àbí kí bàbá Pàápàá jùlọ, àwọn tí wọ́n máa ń pè ní ọba kan, àmọ́ ba kejì. Yorùbá máa ń sọ àwọn ni. ni, ọrọ tó yanjú. Ọmọ ni. bàbá ló pa wọ́n pọ̀ ọ́kí lè àbí ọmọ bàbá mi ni bàbá ló pa wọ́n pọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ áhù mi ni lè ùmí ìyá kan náà lójọ bí wa bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀hẹ́n ọ̀yẹ́ lọ́rọ̀ áhù ṣẹ̀kí kú ni ìyá kan náà bàbá kan náà lójọ pa ìmọ̀ àti ẹ̀pọ̀ ọ̀rọ̀ lélẹ̀ yẹn ti yanjú. gibra nínà máa mi wàhájúrí húfà máa. ẹyẹ má jà fàyè gba òfófó ṣíṣe. bala bali ma kírun ha. ìwọ náà má dẹ̀ fàyè gba ẹni tó ń ṣòfófó. bala bali ma kírun ha ilà máa nà kọ́lé. àwọn èèyàn máa burú tó wà ní màá nà màláka nà màálíkà ẹni tó wá ṣòfófó ẹnìkan fún ẹ ó sì máa ṣe tiẹ̀ náà fẹ́ lómi. yàrá yóò alẹ́ bí náà mọ̀ pápá jùlọ tó bá pẹ́ ohun tó ń retí lọ́dọ̀ ẹ kò rí. ǹjẹ́ ẹkún. àwa ọkàn máa yí padà ní bìrì akọ̀ntún máa sọ tẹ́ẹ̀nà fẹ́ lómi ni. fàásì kan. àyà máa tó bá pàṣẹ ẹ mo ń mánéjì ẹ̀ngbà yẹn ni nítorí mi rí òkèrè lọ́ọ̀hìlọ́hìlọ́ ẹ̀dẹ́ yan. ìjà àkóhun fásikún bìnàbà ìfàtàbà ìjànú. ọlọ́run ní sípò kí kan tó bá wá fún yín ní ìròyìn nípa kankan. fàtàbà ìjànú. fàtàbà ìjànú. àwọn tòsí ìbò kọ́ máa ń bí jahala. àṣẹ nílé látọ̀dọ̀ ọlọ́run. fàtàbà ìjànú. má gbọ́ ọ̀rọ̀ kó dẹ̀ gbé sórí bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn má sáré gba information gbọ́ ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti gbọ́rọ̀ kọ́kọ́ dá òtò ọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ pọ́ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ nípa ẹni idha ja'aka khabaru shani' an akhika ọ̀ṣùkù fi tó bá fún ẹni bad information nípa ọmọ ìyá rẹ̀ dá òtò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tó bá fún ẹni good information nípa rẹ̀ fún alágbájáde láìkì yín gan o lẹ́sẹ̀kẹsẹ̀ ní kó kó jẹ́ peter alhamdulillah ọ̀nà kó bá mi fẹ́ràn òun náà. ìgbọ́n tó bá sọ́búrú fún ẹ nípa ọmọ ẹ̀yà rẹ kan nípa ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ kan ẹsẹ̀kẹsẹ̀ kọ́kọ́ dá òtún ẹ̀nà wípé ah, kò lè èsì mi because mi ṣe nǹkan tí ò dá fún ah, mi ti gbà náà mi ti gbà kí ló wá dúró tó ṣe ti gbà fọtàbọ ìyanu. bàbá ìyanu. ń tá a máa fi ní fọkànbalẹ̀ nìyẹn o. fàtàbà ìyanu. ń tá a fi máa bára wa rẹ pẹ́pẹ́pẹ́ nìyẹn o. fàtàbà ìyanu. ń tẹ̀mí wa fi máa lálàáfíà nìyẹn o. òun tọ́lọ̀ fi máa fẹ́ràn wa nìyẹn o kọ́kọ́ dá òsè pé kò lè ṣe bẹ́ẹ̀ sẹ́kò lè jó òun. fàtàbà ìyànà. ọ̀rọ̀ yẹn ni tí ọlọ́run bá sọ fún àwọn mùsùlùmí n'íjà kínní àná ọmọ ya wa àwọn aṣíwájú wa àkọ́kọ́ níjọ́ táwọn ọ̀daràn kan dé tí wọ́n wá ń parọ́ ọmọ ya wa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ló ṣe ṣìnà pẹ̀lú ọlọ́run bá ní wàlọ́wọ́lá ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا tó bá pé wà táwọn èèyàn wá ń sọ fún pé Aisha ṣe ṣìná radiyallahu ta'ala anha káyìn kọ́kọ́ sọ pé rárá kò kẹ́ tó tẹ̀ máa kọ́kọ́ máa ṣèwádìí pé ṣe rò ṣẹlẹ̀ ní tẹ̀sán ṣe ẹ di náà mùsùlùmí ọ̀nàmọ̀ ìyá rẹ̀ kan hùwà tí ò da wọn náà hẹ́ẹ̀ mí náà fara fún mi náà amóhùn náà kò lọ sí ha lọ yẹn náà ti bá ṣe ń ṣe náà ara fún èmi náà <laughs> ṣe kò yí ẹ. láọ́lá ìdísẹ́ ní ìtumú hòrò nálímùmí nù nà wà límùmí náà tó bí a ń fún sí ìmọ̀kọ̀ ẹ̀họ́. ọlọ́ nígbà tí wọ́n wá sọ fún pé Aisha ṣe ṣìnà ń jẹ́ náà. lọ́nà límùmí nù nà. tó bá pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ń gbà tẹ́ gbọ́. إذ سمعتموه kó wá jẹ́ pé zọ́nà mọ́mìnúnà wẹ́lmọ́mìnàtù olùgbàgbọ́dọ̀ lọ́kùnrin àtòbìnrin. bí a ń fún sí mọ̀kànlá. kẹ́yìn wá kẹ́rù ríru ra yín pé àwọn ò gbọ́dọ̀ ṣe á pèlè kíyàwó àfa wa wá ṣe. wàkọ́lù hàdà ìfúnkún mọ̀bí. kẹ́ wá sọ pé àdàparọ́ lílé àwọn olówó àparọ́ wáyàwó ànábì ẹsẹ̀ kọ́kọ́ má gbà ẹ kọ́kọ́ kò dànù ẹ má jẹ́ kó wúyẹ́ lẹ́mìí kó lè ṣe wọ́n sọ fún àfọ́ rẹ̀ ṣe ṣìnà wọ́n náà wá ní ah! òpin ẹ ti dé kò kòsò òsàn tó mọ́ níbọ̀ wọn báyìí èmi ò trọ́ọ̀sì ẹnibọ́jú kódà mi trọ́ọ̀sì ara mi ọ̀ọ̀ irú ìsọkúsọ ọ̀rọ̀ wo nìyẹn mùsùlùmí gidi ò gbọ́dọ̀ sọ pé mo trọ́ọ̀sì ara wọn mo trọ́ọ̀sì ara mi mo mọ tí mo lè ṣe mo tí mi ò lè ṣe. Ṣètọ́ ni máa ráyè lọ́dọ̀ mi. Wàláwùlá fàbílù lọ́yìn àléìkùn wọ̀rọ̀ ẹ̀mẹ́tù fi dúníyà wàlẹ̀ àkírọ́. Ọlọ́run ní táwọn Mùsùlùmí ìgbà yẹn ṣe táwọn ọlọ́run tọ́lọ́gbà ń tẹ́ Ìṣẹ́wọ̀n ọlọ́run lórí wọn ni tó tí ló máa tún wá ṣàánú àwọn olùgbàgbòdò láyé àtìlọ́run. Ọlọ́run tí wọ́n dọ́wò yẹn pẹ́rẹ́. Làmásàkùn fi ìmọ̀ àfọ́dútùn fi ó ní wọn bá ti fìyà tó nípọn jẹ wọn. ibi tala kan ó náà wò bí alisina ti kún un. ọ̀rọ̀ nígbà tẹ́yìn náà ń wí wòròwòrò lẹ́nu yín lọ́hùn. ibi tala kan ó náà wò bí alisina ti kún un. tẹ́wá ń dẹ̀mí ànábì rú. tala kan ó náà wò bí alisina ti kún un. pé wọ́n ní títí bá gbọ́ ọkàn àrò. kò sí ni béèyàn ṣe lè bẹ̀rẹ̀ ọlọ́run tó téèyàn bá gbọ́ ìwọkúgbọ́ yìí téèyàn gbọ́ yẹn akọ́kọ́ lọ nu máìdì yẹn náà yẹn á máa lọ rólẹ̀ mí ná ẹ̀wọ́ mi ìgbà tọ́rọ̀ yìí dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ ó fi òjíṣẹ́ ọlọ́run pé ah ṣe àìsàn lè ṣe ṣá lóòótọ́ àbọ̀ lè ṣe ṣá lóòótọ́ wáyé ò ti dé ànábì ò ti mọ̀ pé ṣó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ oríṣiríṣi àdáwò ló máa ń kan ànábì ọlọ́run abádáwò sí lélẹ́ yìí ni wọ́n dẹ̀mí ànábì rú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ́nà sọ pé àá ká ní pé kì í ṣe pé ọlọ́run bá fọ ìyàwó Aisha mọ́ látọ̀dọ̀ ọlọ́run lọ́hùn ká ní pé àyàwó bá sọ kalẹ̀ ni ìbá dàrú jì sí i ọ̀nà tó wá sọ àyàkalẹ̀ pé kó ṣẹlẹ̀ o. ibi tala kọ una wo bi alisina ti kún. ẹnìkan lọ́dẹ̀ gbé information wa o. pàtàkùlù nàbí àtúwàyìn kan máa lé sálákò bí ìrìnlẹ̀mọ́. ó kàn sílẹ̀ sórí ahọ́n àwọn tó kù náà náà bá gbà á ló bá dìrí gbèrè àárín wọn kódà tó fi kọ́ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ Abubakar ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ Abubakar mọ́sáhì òun náà tún bá wọn sọ òun ni bàbá Aisha ó wá ń bá wọn sọ pé ọmọ ọ̀gá tí ń ṣìyàwó ànábì pé ah wọ́n ti lè mú wọn wọn náà bá ń wúro òrò káàkiri. wàtẹ̀kùlù nàbí afúwàhìn kún máa lé ìsàlákùn bìí ọ̀rẹ́lẹ̀ ha tó wá sínú ilé ọ̀dọ́ yín nínú ilé christmas fesu tí wọ́n rẹ́ǹtì wá rí lẹ́hà wá wá ha wọ́n gan-an. fọ́ṣì wíwé ìkan ṣì wá sínú ilé wa ń jẹ́ òní tí wọ́kùnrin wa kò mọ ẹni tó wá bó ṣe jẹ́ sí bóyá bàbá rẹ̀ ni bóyá bọ̀dá rẹ̀ ni bóyá àbúrò rẹ̀ ni kò yí ẹ sí ò mọ́ ló bá ń ka ní information burúkú káàkiri ẹlẹ́hàá mi bá kọjá wá ó dàpẹ́ ẹlẹ́hàá yẹn ni ó dàpẹ́ ẹlẹ́hàá yẹn ni la ilaha illallah ẹlẹ́hàá máa jọra mo ń gbọ́ yẹ pé uniform àlùbáríkà ni ẹ ṣọ́ra fún ìtẹ́ mọ́má bí o. ibi tálà kọ́ọ̀nà wo mi àlìsí náà ti kàn. ọlọ́ba nígbà tẹ́ ẹ fẹnu yín wí tẹ́ ẹ sọ́ngbà náà. ọ̀tẹ̀pọ̀lù nàbí àfihàn kan máa lẹ ìsàlà kan bèyí ẹ̀rùn. ní tó burú nínú ìṣesí láyé ni kí n máa sọ tí ò ní máa ń parẹ́. wàtà hasabu náà o àìsí náà wà ló wà ń dà wọ́ ọ̀rẹ́ ọ̀sìn wọ́tá sàbónàhù hajjina aláàrin tẹ́ ń ṣe ń gànà. wọ́tá sàbónàhù hajjina. ìmá banilórúkọ jẹ́ ìmá dunu téèyàn ṣe máa. tá sàbónàhù hajjina. information ẹni káàkiri. wọ́tá sàbónàhù hajjina. ìmá àrùn tààrẹ ẹni ká máa rán tẹni ẹlẹ́ni. wọ́tá sàbónàhù hajjina hajjina. Máa pa ọmọlúwàbí àwọn èèyàn ya pẹ̀lú ẹnu. Wa tahsabunahu hajjina. Ọlọ́run ní ẹ̀rù pé nǹkan kékeré ni. Wa huwa 'inda Allahi 'azim. Nǹkan ńlá ni lọ́dọ̀ Ọlọ́run. Wa huwa 'inda Allahi 'azim. Torí pé wọ́n ń bọ́ bá rojọ́ ọ̀bẹ́rí lórí ọmọdé lọ́rùn lọ́rùn ló máa wọ ni tẹ́bá ti lọ bàyàn jẹ́ tẹ̀sán pé báyìí ló ṣe rí tó bá ti kọjá àdúgbò bá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wo látòkè délẹ̀ ni. wọ́tá ṣàbù náà wò. ọmọ ọkọ tọrọ àwọn olóńdọ yìí olóńdọ yìí. ṣàbù náà wò á jìnnà. ọlọ́dẹ yóò rò pé kékeré ni tẹ́ rárá ṣe yẹn. wàhùwà ń dánwò yàrá. ó lè sọ ọ́ ni o. wàláwùlà ìdísẹ́ni ìtumú kòkò ni máa yẹ kúnnù lànà ànàtàkàlà má di hàdà. ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́ kúlì tán. ọlọ́run tó bá pé ń gbàtẹ́ yìí ti ẹ̀ gbọ́ kúlì tán. táwọn kan wá sọ̀kòsọ̀ ọ̀rọ̀ yẹn. kúlì tán. wọ́n wá parọ́ mọ́yàwó ànábì. kúlì tán. àbí wọ́n parọ́ mẹ́nìkan náà láàrin yín. ibi sẹ̀mí ń tó. àwọn wá sọ kankan pẹ̀ nìkan nínú yín. kúlì tán. kúlì tán. ما يكون لنا ما يكون لنا نتكلم بهذا ما يكون لنا أن نتكلم بهذا الله أنتم في يدكم بالليل الله tọ́wọ́ pé ń gbàtẹ́ gbọ́ ni ọlọ́ni sọ pé má yẹ fún un lànà ànàtàkà lámà bẹ̀ hàdá kò yẹ fún wa kò o ẹ èmi gbọ́dọ̀ bá sọ sọ ìyíkú yóò ní jáde kí wọ́n sọ pé èèyàn mi ká mọ́ à èmi bá sọ̀rọ̀ wọ́n wọ́n pé ọmọ yahoo láti jọjọ yìí akọ̀ ń sọ in general ni pé lágbájá ọmọ yahoo torí pé àmọ̀gbà tó nígbà tá a ti ń gbọ́ pọ́n pààyàn láti jọ ń jẹ́ ìtàmọ̀ fáwọn ọ̀dọ́ ń pààyàn àfi tó bá fẹnu ara rẹ̀ jẹ́wọ́ tí wọ́n mú tó lẹ̀ kà bọ́ ṣe mú wọn tó ń kà náà gbogbo wọn tá a mọ̀ tá a mórúkọ wọn tí pípa ń gbé ẹni pé àdárúkọ wọn akọ̀ ń fọ́ in general torí pé ó léwu ẹlòmíín ṣe ni wọ́n dúnrú wọn owó ọ̀yà ló bá ló fi ń kà bòròbòrò ohun tí ò ṣe ọlọ́wọ́n fìyà jẹ wa o tí wọn bá bọ́ sọ́wọ́ ọ̀yà ọwọ́ tọ́ṣọ̀ tí wọ́n bá tọ́ṣọ̀ ẹlòmíín ọ̀la ohun tí ò ṣe á lòun ṣe ìwádìí tí wọ́n lọ gbọ́rọ̀ sí àti bẹ̀rẹ̀ sísọ nígbà tọrọ bá wá padà wá jáde wọn pé tẹ́lẹ̀mí náà bá nípèníjà tó dúró mọ́ àbí tí nǹkan kan ṣẹlẹ̀ tó wá di ohun tí wọ́n wá kẹ̀sùn sí lẹ́sẹ̀ tẹ́lẹ̀mí bá gbọ́ báyìí kò tí ì mọ ohun tó ṣẹlẹ̀ o sọ́spẹ̀sì ni ẹ̀dẹ̀mọ̀pọ̀ lọ́wọ́ má jẹ́ àṣìṣe ìyá wa kanjọ́ ní ní ìmọ̀yá náà rí mo gbọ́rọ̀ ń pa wọn ni o bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìyá yìí ń ta ẹja ní Ṣàgámù ni tí wọ́n wá mú àwọn ọmọ mọ́là kan tó ń lọ ó lọ jí ẹja odò ó lọ jí gbé ọwọ́ wa bá ọwọ́ ní àwọn olóńtà fún ó kàn wá sáà ní ọjà báyìí ló bá pọ́ǹtì yọ níyà ló bá níyà tó ń ta fún rẹ̀ ọlọ́pàá bá pọ́n ya kẹba òbí tọrọ yìí ní agbára dé ọlọ́pàá bá gbéyàwó di police station. kọ́kọ́ wọnú gbáàyà àwọn ẹ̀rẹ́jà odò ń bẹ̀ ọ́ rí pé ẹja ẹja ìsì ni wọ́n bá ń bẹ̀ bí èkóté bíi ni wọ́n bá ń bẹ̀ rà. Ah! màmá bọ̀dẹ̀ yìí náà ta sí màmá ní ta sí ẹja tó tà fún yín mọ́rì fún òun ẹja wo ilé ẹja ń ẹja ń ah! kí náà yẹn àkóbá àdába wọ́n gbé police station nígbà táwọn ìyá yẹn kì í jẹ ẹja àwọn ẹja odò yẹn àwọn ẹja bíi àrọ̀ kankan yẹn wọn ni kódà ìyá kórìíra òórùn rẹ kódà kì í jẹ ábìlẹ̀ kó wa máa wá gbà kó wa lóun ta àdéhùn ìdíje wọn padà rí pé ìyá kọlu rẹ já lọ́wọ́ kó ń kàn ṣe ń ọkàn pọ́ǹtì ẹnìkan ni tó pọ́ǹtì náà bá gbé ẹnu tí wọ́n fi gbé àwọn míì ti wọ́n ti dáràn lọ. torí wọ́n sọ pé àṣìṣe ah, alágbájá abájọ mo gbọ́ kó ti ṣe foundation náà abájọ mọ́ èmi náà wọ́n jẹ́ òní tọ́mọ ẹ̀ ṣíyàwó mọ́lẹ́wọ́ ṣe ń náwó bí ẹlẹ́dà àṣẹjà olè ló ń rà ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا. Irú àwọn wàkíwà èrò kérò ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí bá ń jáde lẹ́nu kèfèrí. kò gbọ́dọ̀ jáde lẹ́nu èmi àti ẹ táwa jẹ́ mùsùlùmí. máyà kùnú lànà ànátàkà. ọlọ́run sẹ́yìn bá gbọ́rú ẹ̀ ń fi ẹ̀kẹ́ sọ ni pé. máyà kùnú lànà ànátàkà làmọ́dé àdá. sọ́dọ̀ ànàkà yà àdá bùhìtà lónìí ọ̀rìn. ó yẹ kẹ́ ẹ ní kò yẹ fún àwọn akíláàsì sọ̀rọ̀ eléyìí o èmi ò ní bá wọn sọ o kódà tó ń sọ máa dá wọn lẹ́nu sọ pè ó jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó bá padà ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ó máa ti dẹ́ṣẹ̀. subhanaka hadha buhtanun azim. ọlọ́run kọ́dà kan ti sọ pé wàlá irọ́ lélẹ̀ yìí o irọ́ lè méjì rí sí o. ya'izukumullahu. ọlọ́run ṣe wàásù fún wọn ni o. àwọn tẹ̀rù rẹ̀ ṣe àtẹ̀yìn náà. ya'izukumullahu. bó ṣe lóun ṣe wàásù àbàdá ni ẹ̀kọ́ tó mú mi ní. Bọ́lá lọ́wọ́ tó fi àbàdá ó ti fi sí. Àbàdá ni. Wọ́n ní mò ń ṣe wá àti fún yín yẹ. À ń tẹ̀rù dùn ní ìsìnlẹ̀ yìí. Bọ́lá ní mò ń ṣe wá àti fún yín pé ẹ gbọ́dọ̀ tún padà síbi irú ìṣẹ̀lẹ̀ yìí mọ́ láyé yín. Àbàdá ni. Láyé láyé ẹ gbọ́dọ̀ kí lẹ́ẹ̀. Ẹ̀kọ́ tó mú mi ní tẹ bá jọ olùgbàgbọ́ òdodo ni o ṣùgbọ́n tẹ bá ṣe olùgbàgbọ́ òdodo tẹ bá gbọ́ wáàsí ń tọ́ ti ní kẹ́ máa ṣe mọ́ yẹn tó máa ṣe lọ. iná lẹ́bí náà. wáàsí kan lélẹ̀ náà. tí a bá jẹ́ olùgbàgbọ́ òdodo tán ti ṣe wá àtúnfún lórí ìṣesí kan pé lágbájá tó máa ṣe yóò ó yẹ kó sọ́ọ̀pù kí ni ṣe ni gbígbàgbọ́ èèyàn bá ṣe rinlẹ̀ sí ni wá àti ṣe máa gba tọwọ́ ẹ̀ ni wá àti ṣe máa gba tẹ̀mí ẹ̀ tí gbàgbọ́ èèyàn bá rinlẹ̀ ẹ ṣe wá àtúnfún ìyàwó yín títí títí báyìí sì ṣe máa wo fíìmù náà ni ẹ ṣe wá àtúnfún títí títí báyìí sì máa gbọ́ ni. ẹ̀ṣẹ́ wà sí fún títí títí ẹ̀ṣì máa hùwà bàjẹ́ àtọmọ náà aláàbá ní òun ṣe wà sí nǹkan tó mú mi ní òun kìlọ̀ fún ẹni o nǹkan tó mi ní máa padà síbi irú àwọn ọ̀wà yẹn tó bá tó nípa tó dúdú. nǹkan tó mú mi ní iná lẹ́bí náà ibi wa Ọlọ́run ni dáadájú àwọn tó já sí. Innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu. Ọlọ́run àwọn tó yẹ pé àwọn nífẹ̀ẹ́ sí ń táwọn fẹ́ láyé títí wọn. an tashi'a al-fahisha. wọ́n ní kí wọ́n máa sọ bàjẹ́ àwọn olùgbàgbọ́ òdodo. an tashi'a al-fahisha tó. no one is perfect. ẹlẹ́hàá lè kanra àrùn tiẹ̀ nìyẹn àbúyẹn lè náhun àlébù tí wọ́n nìyẹn broda yẹn lè lójú kòkòrò àrùn ti ẹ̀ nìyẹn èèyàn á ní àwọn àwà àwọn àrùn kéékèèké kan eléyìí tó lè wà lára ẹ̀ kò wá sí ohun tó kàn wá láti wá mú àlébù tẹ nìkan kí wọ́n wá máa sọ fáwọn èèyàn àbí tó tẹ̀ tí wọ́n á rí pé kì í ṣàlébù àdánwò ni ìmíì kì í ṣàlébù àdánwò ni ọlọ́jọ́ má fàdánwò kan wá bálẹ̀ ilé mi ń tọ̀ọ́lé bálẹ̀ ilé ó ń tọ̀ọ́lé ìwọ wá ní information rẹ lọ́wọ́ ọ̀rọ̀ kan débẹ̀ ni ó dẹ̀ tí wá trust yẹ pé tọ̀ bí a kì í tẹ̀ discuss ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ta bóyá náà túmọ̀ nǹkan mí tí wọ́n lè ṣe sí ló bá gbọ́ ló bá ní ah pé mo tún ṣe ẹlòmíì lábẹ́ aṣọ o àpò ṣe ń wù. ẹ wàláhì tààlà sọ bí lálẹ́ sọ fún mi. <laughs> Ah, ah! ó ní kó dàá tún máa dé pampasì bẹ́ẹ̀ kankan pàtó bá lọ bóyá ń lọ sí mọ́ọ̀sì lọ́sàn-án wá fẹ́ sùn torí pé tí kìnìún bá lọ wá báyìí tó ah! mọjọ́ kan báyìí ta kí tààrọ̀ wí tán tàwa jágbọ́n sùn sí ni mọ́ sí inú ta pé hábà olómi ṣe dà síbi tẹ́sán ẹnìkan ló gbàgbé wọlé adágbọ́n kọ́ fáwọn náà wọn náà sọ o fẹ́ jẹ níbi kókó máa sọ ìbàjẹ́ ẹ̀tẹ́gbẹ́. wà máa fi náà sí máa la fi he. sẹ́nìkan wà láyé tí ò láàlébù ni. wà máa fi náà fi. sẹ́nìkan wà láyé tí ò níbi tó kù sí ni. wà máa fi náà sí mọ́lá àìbá fi yé. ọlọ́run ò dá perfection sára wa láyé ó dàdí jẹ́nà ká tó pé tán. wà máa fi náà sí. láàrin láàlébù kankan lára. mọ́lá àìbá fi yé. àlébù ara ẹlòmíì ni tó bá ti sọ̀rọ̀ ẹnu ẹ̀ máa ń rùn. wà máa fi náà sí mọ́lá àìbá fi yé. oríṣiríṣi àlébù ló wà lára oníkálukú mánéjì oníkálukú ọ̀hún pẹ̀lú àlébù ara wọn. wọ́n máa fi náà sí bálá àyè bá sí i. kò sẹ́ni kan tí ń bẹ láyé tí ò ní bọ̀tì àgbàlagbà máa ń sọ á ní bọ̀tì. wọ́n máa fi náà sí. ìṣúra rẹ̀ ni pé kò sẹ́ni kan tó wà láyé tó pé. wọ́n máa fi náà sí. àní ìṣúra wa dáa tó bọ̀tì bọ̀tì yẹn máa wà wà máa fi náà. tẹ́wá bèrè lọ́wọ́ ìyàwó ní kálukú náà sọ bọ̀tì ọkọ ẹ̀. wà máa fi náà. tẹ́wá bèrè lọ́wọ́ ọkọ ní kálukú sọ bọ̀tì ìyàwó ẹ̀. máa fi náà. tẹ́wá bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ó mọ bọ̀tì ọmọ ẹ̀. máa fi náà. lágbájá bó ṣe dáa tó ibi tó kù sí náà rí. wà máa fi náà sí. tẹ́wá bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní yìí. kò sẹ́ni tí ò ní o. fàlà tẹ̀sí xarú. má wàá máa ṣi ẹ̀fẹ̀ má ṣi yẹ̀yẹ́. bí kò lè ní àwọn ìṣàrọ̀. má máa fi àlébẹ̀ nìkan máa. fàlà tẹ̀sí xarú bí kò lè ní àwọn ìṣàrọ̀. má fẹnu sọ má fọwọ́ júwe. ara lè yí. wọ́n máa náwó sí kókó ẹsẹ̀ rẹ̀. torí pé bóyá bọ́lá ń ṣe dáhùn ibi tó máa mọ̀ fi kíní sí lára rẹ̀ níbi kókósẹ̀ rẹ̀ àbí ka ẹsẹ̀ rẹ̀ bóyá ka mẹ́fà ni instead of márùn-ún ọlọ́mọ ọmọ ṣì tiẹ̀ bẹ́ẹ̀ ni bóyá tọwọ́ àbí tẹsẹ̀ falẹ̀ yorùbá ni àwọn náà gbọ́ yìí yé wákàtà dá yìí tá a fi lárọ́ akọ yìí wọ́n gbọ́ yé wọ́n ní àìtójú oníka mẹ́sàn-án ká ẹlòmíì tí o pé mẹ́wàá mẹ́sàn-án ni wọn ní kàn ṣojú ẹ̀ wọ́n á sọ pé túmọ̀ rẹ̀ pé inú rẹ̀ á bàjẹ́. wàlá tẹ́sí kọ́rùbì kan ó lé ní àwọn ìṣàrọ̀. gbogbo ohun tó wá lè ní í ṣe pẹ̀lú pípẹ́ ẹ̀fà ẹ̀dùnkọ́ lórúkọ jẹ́ torí pé torí pé wọ́n ṣàfẹ́ o fẹ́ fún àwọn èèyàn ní ọ̀rọ̀ o fẹ́ sọ̀rọ̀ kọ́ ìsọ tó wọ́n ló mú information yẹn wá ah tó bá jẹ́ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni èèwọ̀ ni fún ẹ láti sọ má jẹran ọmọ ìyá rẹ lẹ́yìn láì dáa ṣe ń bọ̀ ń belé yẹn náà. tó bá wá fún wa ní information nípa ẹnìkan nípa àwọn èèyàn kan. Innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu. Ọlọ́run gbogbo ẹni tó fẹ́ láti máa tan ìbàjẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ká. Lahum adhabun alim. Ọlọ́run yẹn lẹ́tẹ̀lé oró ń dúró dé wọ́n jáde kàrí kìí àmà. Dunya wal Wọ́n á jẹ ìyàlọ́ látàyè wọn lọ́dọ́run. Allahu ya'lamu Ọlọ́run lọ́wọ́ òun mọ̀ òun lòun mọ̀ tó ń ṣe yín àti tẹ̀ ń ṣe òun lòun mọ̀ tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀mí tó fi ṣe tó ṣe òun náà lòun dẹ̀ mọ̀ bóyá ó ti túbà bí kò túbà ẹ̀yẹ panumọ́ níbi tó bá ṣẹlẹ̀ síyàn. yā ayyuhalladhīna āmanū in jā'akum. ọlọ́run bá ní tí ẹ bá ti rí rẹ́nì kan. àásìkò bí nàbà ń fàtàbà ìṣànú. àkọ́kọ́ gbèsè tí ẹ máa ṣe research ẹ máa ṣe báàf ẹ ṣèwádìí ẹ mọ̀ pé sọ̀rọ̀ tí wọ́n wá sọ yẹn ìní àbùkátà sí kéèyàn ṣèwádìí ẹgbọ́ wáyé ìní èèyàn tiẹ̀ nígbà tí ṣèwádìí kò tuntun fẹ́ fi mọ̀ ó ṣe kò ṣe mi tẹ̀ fẹ́ gbọ́ èmi iṣẹ́ àgbà kó kò ṣe ni ti tèmi má bà mí lọ́kàn jẹ́ ń pa ẹ̀ jẹ́ kí n bìlíf kó kò ṣe kódà kò ṣe tẹ̀ ni mo gbà ìmí dẹ̀rẹ̀ ó máa bùkátà kéèyàn ṣèwádìí lápájá lẹ fẹ́ fọmọ fún à ẹ̀ mọ́ ni ìyàwó ẹ̀ tó lọ ah ó lù tó yún bàjẹ́ lára ẹ̀ oṣù méjì lóbi ni ẹ lò lọ síta ẹ ṣòro fọmọ lóòótọ́ o ìyẹn báyìí ní símbò kátàsíkẹ lọ ṣèwádìí wọ́n ṣèwádìí náà wá padà rí pé àṣóbìnrin yẹn ọkọ máa délé ń jẹ́ ẹ̀ lọ́kọ́ bá ká ọkùnrin mọ́nú ilé ọkọ̀ kanlẹ̀kùn kò sílẹ̀kùn bọ̀rọ̀ nígbà tó máa ṣílẹ̀kùn báyìí lọ́kọ́ bá bá wọn hẹ́ bá ṣinú bí ọwọ́ tí ọkọ gbé báyìí lọ́wọ́ ti bá ẹ bá dà ó lóṣù méjì lọ tútù lóòótọ́ bá jẹ́ mi àbíwọ náà ni ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí mi àtẹ̀yìn ìwọ náà lè ṣe tó burú jù bẹ́ẹ̀ lọ báyìí mi náà lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ o ṣé wọn náà lè ṣe ni anábì sọ̀rọ̀ sára sọ pé òun náà máa ń jowú ó ní wallahu aghyar minna ọlọ́ngàn pàápàá jowú jù wá lọ òní la yadkhulul janna ad-dayur anábì ní kò ní wà lè jọ́nà ọkùnrin tí ò bá ń jowú ìyàwó rẹ̀ tọ́lá sọ̀rọ̀ ni a ní ẹ fẹ́ wàá ẹlẹ́ ò bójú àwa náà ò bólóṣù. ní ẹ̀fẹ̀ wá ẹlẹ́ ò bójú àwa náà ò fàṣẹwó. ó lóun ò fẹ́ fún àwọn àlùsùn náà torí pé wọ́n máa ṣàn lọ ṣàn lẹ́sẹ̀ ni wọ́n níjẹ́ kí èèyàn fi èèyàn nílè lọ sí pátí tí wọ́n bá fẹ́ lọ à bó ṣe rí nìyẹn torí pé àánú lọ wo àyà obìnrin lóbìnrin àlọ́ ṣáṣọ obìnrin lóbìnrin sókè àwa ni ó lajúlẹ̀ kẹ́nìkan máa ṣe tiwa. Okay ìyẹn ló wá gbọ́ wá ní brọ́dà yẹn ṣinú bí ó lù ú kò wá sọ bí tí kéèsì ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ ó wá lọ́n ba lórúkọ jẹ́ pé kọ́ba máa fọmọ fún un bóyá ọ̀rẹ́ rẹ̀ níyàwó ó kàn mú kéèsì lójijì ni ó mú láàárín eléyìí ò dá o ọlọ́ba ní sẹ́nìkan bá fún yín ní ìròyìn pẹ̀lú. bàtà bá yẹ̀ lú àwọn tó sì bú kọ́ ò máa ń.

ẹ̀wọ̀n pé ní kálukú ara ti ṣe sẹ́yìn rí tipẹ́tipẹ́ sẹ́yìn tẹ́lẹ̀ mi ti sọ̀rọ̀ mí ní pẹ̀lú mi wọ́n sọ fún wọn náà tún sẹ́yìn díẹ̀ tẹ́lẹ̀ mi wọn náà tún gbọ́ tún sọ fẹ́lẹ̀ mi ẹ wá wo ẹni tí ẹ wo bí tí wọ́n ní ibi tí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀ wọ́n sì kì máa ń sábà kì í ṣe kì í sábà tí kò ṣeé ṣe wọ́n ní kí wọ́n bà lórúkọ jẹ́ lénìí kórúkọ yẹn kọ́ kódà nínú ewu tó wà bẹ́ẹ̀ ni pé kẹ́ni tó bẹ́ẹ̀ ni ẹ lórúkọ jẹ́ kó padà fúnra rẹ̀ wá sọ pé èmi ni mo sọ bẹ́ẹ̀ bọ̀ eh, irọ́ ni mo pa mọ́ a máa rí nínú àwọn èèyàn tó máa sọ yí pé kí ni wọ́n ti tírẹ́tì ẹ̀ ní jàre wọ́n bíráìbù ẹ̀ ní wọ́n dẹ́rù bá ni wọ́n ta kò yé Allahu akbar aburú tó wà bẹ́ẹ̀ nìyẹn o torí ẹ̀ tó da jù ní pé má sọ panumọ́ sọmádẹ gbẹdọdọ ẹ rìjẹtì ẹ má fúlò fúnfún láàyè kó máa torí mi sọ ọ̀nà agbèpọ̀ lájà kì í ṣe olè jẹun tó gbà lọ́wọ́ rẹ̀ tó bá gbélé wa tí ò bá rẹ́ni rà á tó ń rú káàkiri ojú àti ó gbẹdọdọ yàrá gbájá kò ó babalà káṣí gbé kò olè wọ́n á béèrè ibi tó ń tà á sí turọ́mọ̀ pé ibi tó ń tà á sí yẹn wọ́n náà wọ́n rà á lọ́pọ̀ ó pè wọn wọ́n tún retí kó tún sì ń gbé ní ìbọ̀ ṣùgbọ́n tó bá gbé yìí dé tí ọ̀rẹ́ ni ra ojú àti kò tún nírì mí ìgbé pé náà láti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnbọ̀ níjọ Monday pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ mẹ́ta péré náà ni ìjókòó tẹ̀síwájú wà láàárín ọ̀sẹ̀ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé ìtàkùn àwọn ọ̀gbìn ọjọ́ sátidé a ní ìdánilẹ́kọ̀ọ́ àdúgbò wo ni sí sátidé ẹ̀dàbí sátidé ní ti kólóbó hmm? ọjọ́ sunday ilé ẹ̀nà àdáni ní ọjọ́ sunday ní ṣàkà ní àbí sátidé twenty fourth first sẹ́dá twenty fourth ọjọ́ sátidé ìṣàkà ọjọ́ sunday ní ìjàmọ̀ ọmọ yàwá sí ẹ̀dàbíjọ thursday ilé ṣọ́lá kọ́ ní ti àwọn ẹ̀yà wa tí ó ní polówó pẹ̀lú àwọn ọkọ̀ jẹ́ máa update àwọn ẹ̀yà àwọn ìjókòó àwọn ìdánilẹ́kọ̀ọ́ topic tí ẹ máa discuss láwọn ìjókòó náà ó jọ kó má jẹ́ kí wà láwọ́ ó dẹ̀ gbá ní ìbádà fún wa kó má jẹ́ kí kárí ni àti gbogbo ní wá ṣe olóore ẹ̀jẹ̀ kọlọ́ má jẹ́ bá níbi tó lérè ibi bó níbi tó lérè ìbò náà ni olóore wa níjọgbẹ́dà sọ̀hánà kọlọ́ fún wa. صفر السلام عليكم